ìbéèrè kan ti ń bẹ ní bíbá síwájú kí a tó máa gba nọ́mbà ìbéèrè yẹn ni pé ọdún iléyà tí àdójúkọ kọ́làǹjọba aláì wọ́n ní tí ìmáàmù bá kírun fún wa ní tó wá di pé ìmáàmù ń ṣe kútúbà kútúbà yẹn ti wá ń pẹ́ àwọn tí wọ́n ń bẹ ní ìkàlẹ̀ wọ́n láǹfààní láti dìde torí àsìkò ẹlòmíì tún ní nǹkan míì tó fẹ́ ṣe láti lọ bẹ̀rẹ̀ àyàn màálù ni àgbò ni tí wọ́n láǹfààní ilé ilé jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́. náà alhamdulillah wa salatu wa salam ala rasulillah <clears throat> tí ìmáàmù bá ti kírun tí ó ti sálámù èyí tí ó fi dájú fún wa òun náà ni ká farabalẹ̀ láti gbọ́ kútúbà ìmáàmù ó ti ẹ̀dá sí pé kìí ṣe nǹkan tó yẹ kí ó máa pẹ́ torí àwọn èèyàn ara wọn ń bẹ lọ́dún ẹni tá rẹ̀ bá sì ń bẹ lọ́dún ara rẹ̀ kìí balẹ̀ púpọ̀ ọjọ́ ọdún náà ni wọ́n pè é so kò yẹ kí kútúbà máa mú wọn pẹ́ ó ti yẹ káwọn náà farabalẹ̀ ká gbọ̀n àmọ́ tó bá dá sí pé fúndìkà àbíkejì a rí pé tètè máa lọ́ọ́lé òun ni so kò sí ẹ̀ṣẹ̀ mbẹ̀ kì í ṣe ọ̀ràn yàn ká gbọ́ kútúbà eid kútúbà jùmọ̀ òun ló jọ́ràn yàn fún wa ṣùgbọ́n kútúbà eid kì í ṣe ọ̀ràn yàn fún wa láti gbọ́ àmọ́ dà sínú ní ká gbọ́ ẹ̀kọ́ sì ni fún wa àmọ́ pọ̀lọpọ̀ ìmáàmù ní ìgbà ẹni máàmù ó mú full eh, staff ship gẹ̀ẹ́gẹ̀ẹ́dún kò sí gbẹ̀mẹ́rin yóò rọ ọkọ̀ pàtó lọ adúgbò padà wá yóò ṣe èbó ẹ̀ àìsàn wa sọ Yorùbá ta ló rẹ gbọ́dọ̀ dára rẹ̀ láàbò fún kútùbà ṣàwọn láǹfààní ni níta àwọn bá ti gbọ́ ní kútùbà wọn ṣe kútùbà so èyí ẹni kò jẹ́ káwọn ẹlẹ́ni nǹkan lè máa ṣe nǹkan nígbà tí ẹ máa ń ṣe wá sí lọ́wọ́ tó àwọn mọ́mú gbọ́dọ̀ tún àárín yẹn náà ṣe tọ̀ tí wọ́n bá wá tún ṣe tábà láǹfààní àti dúró dìgbẹ̀yìn ó dáa tábà alaikum. mo ní sọ̀látù jẹ̀náza bí ẹ̀mí ló ni a lè ṣe sí ara òkú bóyá òkú kú níbí báyìí wọ́n ń gbé lọ sí ìletò kan bóyá bí Ìbàdàn Ìlọrin wọ́n kírun sí lára àwọn jẹ̀mọ́ mi náà tó bí wọ́n tó kírun sí lára àti pé pàápàá jùlọ láti máa gbé òkú travel kí ni Islam sọ nípa rẹ̀. nam èyí tí ó bẹ nínú sunna ọ̀dà ni pé ìlú tí mùsùlùmí bá kú sí ibẹ̀ náà ni á mọ̀ sísí torí pé mùsùlùmí ó ń bẹ nínú lóhùn ìtẹ́ mùsùlùmí náà ti ń bẹ̀ bẹ̀ láàfin sí. gbọ́dọ̀ wá ń gbé lọ tí ìbá ṣe pé a gbọ́lá fún ààyè kan ju ààyè kan lọ àní olè gbókùn kankan lọ síbi kankan kò ti yé. so Ìlọrin wọn níbi tó súnmọ́ kìnní kan tó jìnnà sí kìnní kan kò lọ́lá ju Ọ̀yọ́ lọ Ọ̀yọ́ olóòṣà Ìlọrin ò lọ́lá jù lọ ilẹ̀ nílẹ̀ ń jẹ́ tẹ́tí kò sílẹ̀ kankan tó jẹ́ mọ̀kọ́ dáta nàìjíríà gbogbo ilẹ̀ nàìjíríà ìsìn class ni wọ́n wà gbogbo láti wá sọ padà gbé kúkúrò lẹ́kọ̀ọ́ àgbélé ọlọ́rin torí ilé ìlọrin ó sì máa jẹ́ náà ó jìnà jìnà ìyẹn ìsọkúsọ ọ̀rọ̀ ni tẹ́tí so mùsùlùmí bẹ náà ń bẹ lẹ́kọ̀ọ́ ìtẹ́ mùsùlùmí bẹ lẹ́kọ̀ọ́ ẹ kásìmí kásì síbẹ̀ nítorí mú yàn kánípa fẹ́ gbé òkú rí ìrìn àjò tó bá dá sí pé kò sí tẹ mùsùlùmí rárá bó ṣe wulẹ̀ fún mọ́ ìlú kékeré ni ìtẹ́ kékeré ni kò sí tẹ̀ mùsùlùmí àìsísí mùsùlùmí sáàrin kékeré ẹlẹ́ẹ̀kejì àbítẹ́ mùsùlùmí ń bẹ ó ti kún jọjọ ó ti kún gan tó ti yé jùgbàlẹ̀ sí tábà láàfẹ́ sí àfi ká wú òkúta ẹ̀ṣẹ̀ sí ni èyí náà ní ilé ìfasábà bíi kágbé lọ sí ìtẹ́ mi kò bá jẹ́ lù ẹlẹ́ẹ̀kẹta onítàbá pẹ̀tọ̀ ikọ́ mùsùlùmí ń bẹ ṣùgbọ́n tẹ mùsùlùmí yìí kò sí ìfọ̀kànbalẹ̀ fáwọn òkú mùsùlùmí tà sí ń bẹ̀. tàbá fún òkú ní síta tó délé nígbà bá ìpadà lọ níjọ́ kejì <laughs> kò ní sórí bẹ́ẹ̀ ó ti wá gbajúgbajà àmọ́ sáà òkú mùsùlùmí ń ṣe ó ń jáwó ni ọlọ́run ló mọ̀ tó ti yé tó bá ti rí bá ń lè àwọn ìdí ìlé fà á ṣùgbọ́n ìṣe wa nílẹ̀ Yorùbá pàápàá jùlọ àwọn táwa láti lókè lónìí pé àwọn àti kwara máa ń dáṣà kan wá lóko kwara kì í sùta ìyẹn ni kì í ṣe ọ̀rọ̀ yóò ti yé kì í ṣe ọ̀rọ̀ sábà ti ráyè ká sin òkú níbi tí òkú bá ń bẹ̀ tó kú sí ibẹ̀ náà ni a sì sin ibi tẹ́ni ọ̀pọ̀lọpọ̀ tó sì ń dókòó lọ́lé mọ́ nìyí wọ́n sẹ́gbẹ̀ẹ́ lé ẹ̀yìn lé kọ̀rọ̀ lé inú lé nǹkan sùn wọ́n sì tó jẹ́ ìtẹ́ ìtẹ́nà máa ń tu òkú sí. sọ̀tọ́ bá yẹ pé tọ̀ a rò pé èkó ti kú àwọn ń gbé wọn lọ sí ìlú òkè ìbàdàn ọ̀yọ́ ìlọrin ògùn stéètì ọ̀ṣun là ń gbé wọn lọ tó jẹ́ pé ìtẹ́ ẹbẹ̀ lágbé wọn lọ kò sábúrú níbi yòó ṣùgbọ́n ìtọ́ mọ́tò bàtẹ́lẹ̀ ni pé wọ́n á gbé wọn lọ wọ́n lọ sí wọn sí ẹgbẹ́ ilé ìyẹn nìyí ó burú jáì ó burú jáì tó pọ̀ ó takò ẹ̀sìn náà iye irun jẹnẹza yẹn ni. ẹbí olú náà lè kí irun jẹnẹza irun jẹnẹza ẹ̀ka náà ni irun jẹnẹza tẹ̀sí lálẹ́ kí ẹ̀ka ni ṣùgbọ́n ìdí a máa wá nígbà míì kí irun jẹnẹza míì kó tún kó wá bá òkú kán kí sórí òkú kìdíkọ́ ní sìn bá ṣe pọ̀ tó ń sìn akínú ṣokùn lára tán sálámà tán ẹ̀yà afẹ́fẹ́ kí ni ó lò ẹ̀kẹ́ náà tọ́ba ti tí àti tí náà kábàrà mẹ́rin òun náà ni kò ní rúkú àmọ́ ní sálámà ẹ̀kan táàkì náà nìyẹn ṣùgbọ́n ok nígbà tí ìmáàmù àdúgbò wa ló bàyí tóun kì í ni ìmáàmù nàìjíríà bá dé ìmáàmù gbogbo nàìjíríà bá dé táwọn àti kì í tó bá gbà ó lọ bẹ́ẹ̀ tó ti ó lọ bẹ́ẹ̀ táwọn àti kì í ó lọ bẹ́ẹ̀ tó bá sì ní ok òun náà fẹ́ kí tòun ẹ àìlèmúdání kó mọ̀ tì torí òun lọ́lá jù wà lọ tó ti eléyìí ní lára àwọn àyàfi táwọn afáàfi sí òun nìyẹn pẹ̀lú ìmáàmù al-azim al-imam al-azim òun ló tún sọkù lára al-imam al-a'zam òun náà wáyé dé yóò kì anabi sallallahu alaihi wa sallam ó bẹ arábìnrin tí máa ń gbá mọ́ṣáláṣí wọn ló ti kú ah, arábìnrin tí ó tẹ̀ sọ fún nígbà tó kú tó bá débẹ̀ dòdúrà ní ìlà àkọ́bìnrin yà ẹ ó sì kírun sí lára ó ti yé so àlọ́sọ̀rọ̀ àwọn olè kírun sẹ́ni kan lára kíta abẹ́ kan ní pé òun ò sì kí tòun ìwọ ta ni tó ti tó ń gbà tó di di ìmọ̀ọ́mù ìlú tó bá ti kírun sí òkú lára káfà kan wá ní èmi náà fáwọn akímọ̀ kan kúra ní irọ́ o tó bá kí ó tò lẹ́yìn ìmọ̀ọ́mù yẹn ni tó ti yé tó léyìí kò sáburú ń bẹ̀ tó bá wáyé tó ti yé bó ṣe olè fún mọ́ ṣùgbọ́n ṣe ti tó bá sábà máa ń wáyé ó ní pé àwọn ọmọ ọmọ wọn tó kalẹ̀ báyìí ìkó bọ́ta lókè àwọn yóò mọ wò ràn tó máa kíkà yígòkó ìlànà ìwọ̀n ara ọ̀ nítorí wọ́n ti pé ìmáàmù lè àzímù wà lẹ̀ ìmáàmù lè àzọ́mù wà lẹ̀ taráwà ti síwájú àlè ìmáàmù lè àzọ́mù tí ìmáàmù lè àzímù ló gẹ̀ta ló kò sí sáfù ṣùgbọ́n àlè ìmáàmù lè àzímù ìmáàmù tó ìmáàmù ńlá ló láǹfààní àfikún ìmáàmù tó tún jẹ́ ńlá jò òun náà ò sí òun ò sí òun náà dé lẹ́yìn lẹ́yìn ni wọ́n sì sin òkú òun náà lè kì í sókè ṣùgbọ́n ní sìn àwọn méjì wá wà ń kálẹ̀ ẹnì kan wá lọ kí ẹnì kan wá ń wòran ara kò sí ẹ̀lẹ́ nà sọ́nà náà. ẹlẹ́kejì ni fífi owó bí àwọn owó tí ó ní èlé àbí rìbá náà láti máa fi rú àwọn owó yẹn tọ́jú àwọn ọmọ ǹjẹ́ ó lè fa ìfàsẹ́yìn fún àti ṣoríire àwọn ọmọ. bẹ́ẹ̀ni ó lè fa dáadáa ó lè fa dáadáa haramu tí bàbá bá ń kó wọlé ó lè fa sábàbí aburú faraale ọlọ́kùnrin yá ayọ̀ lẹ́dínà àmọ́nú kó àǹfọ̀sàkùn wọn náà ní ẹ̀yìn bá lè lóyún ẹ̀ṣọ́ ara yín kúrò níbi ìtanù fún ọlọ́run wọ́n ahàlè ikùn àti àwọn tó ń bẹ lábẹ́ yín àwọn aráalé àwọn ọmọ. so ìtọ́nú àwọn sálàf ó ní òun máa ń rí irun pa òun máa ń rí irun pa ẹ̀ṣẹ̀ tóun dá ṣàgbọ́ ìtọ́nú àwọn ẹni rẹ̀ àgbọ́mọ́ ìtìyàgbọ́ ìtọ́nú àwọn ẹni ó lóun máa ń rí irun pa ẹ̀ṣẹ̀ tóun dá lára ìyàwó lára àwọn ọmọ tóun bá ti dẹ́sẹ̀ sọ́nà ìyàwó òun èyí táwọn afẹ́ gbọ́rọ̀ sóhun lẹ́nu. èdè àwọn ọmọ òun máa ń kọ ọ̀rọ̀ òun kalẹ̀ láì ṣe kí wọ́n mọ̀ pé òun dẹ́sẹ̀ tó ti yé. so kò túbọ̀ tó báwọn ènìyàn dẹ́sẹ̀ o ẹ̀ ṣùgbọ́n ọlọ́run lè sọ àwọn ẹni nìkan fi báyọ̀ wí. náà. Assalamu alaikum. Wa alaikum ìtọ́jú bẹ́ẹ̀ ni mo fẹ́ bẹ̀rẹ̀ pé tẹ̀líkìnù fún òkú ṣé ìgbà tí ó bá ti kú tán ni àbí ńgbà tí ẹ bá rò pé ó ṣeé ṣe kí bàbá yìí kó jáfẹ́. èyí tí ó lálàáfíà nínú ọ̀rọ̀ ni pé àtẹ̀líkìnù tí bá ń pè bẹ́ẹ̀ ò ní pé ká pe gbólóhùn lá ìlàhà illallah ká pè sí òkú àbí ká pè sí ẹni tó fẹ́ kú. àwọn àfáà míì wọ́n ní ká pè sókù tó bá ti kú a wà pé láìlá ilẹ̀lọ́ àwùjọ tó fi yé ìtàwọn dèmọ nìyẹn ṣùgbọ́n ìwé lálàáfíà so alimọ̀sítàdọ̀ ẹni tó wà ní gbọ́npò káàkú àti tó kú tí súnmọ́ láàmọ̀ pé láìlá ilẹ̀lọ́ àwùjọ torí pé lóòótọ́ àdéhùn sọ lákìnnú mọ̀ọ́tàkùn láìlá ilẹ̀lọ́ ṣùgbọ́n àdéhùn lálàáfíà ìtàwọn ti gbára lé nìyẹn àwọn tó ní pé òkú lápèsí lára lákìnnú mọ̀ọ́tàkùn ẹ̀kú láyé lára tó kù yín lára kò lálàáfíà náà àwọn tí wọ́n ní káàpẹ̀ sí o káàpẹ̀ sí alimọ̀sádà ẹni tó ń súnmọ́ àti kú àwọn ní anábì sallallahu alaihi wasallam ní mọ̀nkẹ́ẹ̀nà akhiru kalamihi la ilaha illallah dakhala aljanna ẹni bá dá sí ọ̀rọ̀ gbẹ̀yìn tó wí òun náà ni la ilaha illallah ó wà jẹ́nà walau kò bá ní àwọn ìjìyà tí ó jẹ lọ́dọ̀ ọlọ́run nítorí àwọn ẹ̀ṣẹ̀ kan ọlọ́run fi sínú àjẹmọ́ gbẹ̀ngbẹ̀ ìtorí kò kò kú lórí ṣírùkù so so tẹ̀lékínú táwọn oṣù ní kókó kú lè ba lè rìpíìtì la ilaha illallah kò já pé èyí tí ó lálàáfíà a ní sọ pé èyí tó kọ̀rẹ́ẹ̀tì jù náà ètùbù mi kò kọ̀rẹ́ẹ̀tì kò kọ̀rẹ́ẹ̀tì eléyìí ló kọ̀rẹ́ẹ̀tì tó nígbà tó kò kúrò sani láìlá ìlàlá kí láǹfààní rẹ̀ torí tẹ́lìkínú ni láti tẹ́lìkínú ni tí a máa ń sọ fẹ́ni tí ó gbọ́ tẹ́lìkínú lè kùrán ká pe kùrán fún ọmọ tá à ń kọ́ tó di tẹ́lìkínú lè hàdí àtẹ̀sílẹ̀ àtàhàdí ọmọ wa níwájú wáyà pé qul huwa Allahu ahad kò náà dada padà qul huwa Allahu ahad alákọ́nà rẹ̀ ní tí ó wí ókè wọ́n sọ fókù láìlá ìlàlá kò sì máa gbé sí i kò ní pàkàtà mo kẹ́ni ẹgbẹ́ tó kúrò ní la ilaha illallah òun náà wà ní la ilaha illallah ló bá wí òwì nǹkan mí lọ tó ṣe déédéé àwọn text tó wà nílẹ̀ tó ayé pè sókun ẹni tó ti kú là máa ń pèsè láti múra àti kú náà. ìyàwó ní kákọ sí èèyàn tó sọ pé kọlàfà rọṣìdì pé àwọn mẹ́rin wọ̀nyí pé nípa pé èèyàn sọ pé ànábìyẹn súnà àwọn kòlàfà ọ̀rọ̀ ṣìgbìn tó wọ́n sọ pé ìbára mẹ́rin yẹn ni ṣe sábúrẹ́ àwa nù ni àwọn kan báyẹn àbúrò. ẹni yẹn nìyí ìmọ̀ rẹ̀ ìmọ̀ rẹ̀ kéré ìmọ̀ rẹ̀ kéré alùpùlàfà ọ̀rọ̀ ṣìgbìn sanadi ní ká kọ́ sí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn bẹ́ẹ̀ ni àdéṣì kanu àbí ẹ kìí ṣe àdéṣì kan ní àmẹ́bí sọ nípa àwọn sàádé tó ti yé àwọn alùpùlàfà yẹn tọ́lá pé kó gbogbo wọn sínú àbí as-sabiquna al-awwaluna min al-muhajirina wal-ansar káà mẹ́rin ni ìyẹn ti fọ́ ní ẹlẹ́nu gbàtà àwọn èèyàn wọn ló fọ́ lẹ́nu ààyè fọ́ lẹ́nu àbí wọ́n ní àwọn ẹni yẹn náà jẹ́nà ni wọ́n ó lọ́ni walladhina taba'uhum bi ihsan àwọn tí wọ́n tún wò wọ́n kọ́ sí òun làwà àtàwọn tó wá lẹ́yìn wọn àtàwọn tó tún wá lẹ́yìn tàwa náà tó o ti kó láti o ti kó ní sàbí mẹ́rin ẹ̀rí kan nù ẹ̀rí kejì alábi sọ̀rọ̀ tó pọ̀ nípa àwọn sàhábà títí kódà nípa omi ìgbà mẹ́tò ṣe sọ mẹ́rin gan ó dákọ̀ Abubakar níbi kan níbi kan dákọ̀ Abubakar àti Umar níbi kan ó dákọ̀ Ali torí nìkan ó dá al-Khulafa ar-Rashidun tó àwọn tánà al-Khulafa ar-Rashidun àdábọ̀ ìdárúkọ ẹni kẹta wọ́n láìsí méjì yìí ń tọ́ka ìpín lẹ́yìn dáná ní ìbá lọ àwọn sàábé mẹ́rin ó mọ̀ jẹ́ àrólé tí wọ́n wà ní àsìkò ọ̀tọ̀ọ̀tọ̀ ní ṣiṣẹ́ ìtẹ̀lé ìjọba ní dáná ti ká dèmọ́ níbẹ̀ nìyẹn ká sì gbọ̀ọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bí àwọn aṣíwájú tí wọ́n ń darí wúmọ̀. eléyìí ò túmọ̀ sí pé àwọn sàábé yòókù nǹkan àlè ìkẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn. sẹ́ni yẹn dàgbà nàbí ṣàdúrà Allahumma faqihu fi din wa 'allimhu ta'wil ọlọ́run bá ń fún ní ẹ̀sìn gbọ́yé kó sì bá ń fún ní ẹ̀kúnrẹ́rẹ́ ìmọ̀ al-Qur'an ẹni ẹgbà tó bá ti lè gbà yín o ṣáà lè gbàgbọ́ iye àgbọ́ iye abúlé bàbá ṣáà lè gbà ni ìmọ̀ rẹ̀ níbi tẹ̀sí ṣáà lè gbà ni <laughs> fẹ́ni ẹ ní problem gidi kì í ṣe àlè súnà náà àlè gidi àlè náà. lẹ́yìn ibi tí a fi àdàbà